ní èlò ní ọ̀rọ̀ ránpẹ́ tí a bára sọ ní dá lórí Al-Qur'an Al-Karim èyí tí a ń sọ̀tún rẹ̀ fún wa. Ìkálọ̀ ń pa Al-Qur'an ní subject da kanka zo a ilimin Qur'an suna da ilimin Qur'an da Qur'ani Qur'an da kan da ta ce kamar tsari ya lafi science of Qur'an kanin fa al-Qur'an sai ka kula ko musulmi da ba ni mawa al-Qur'an kin Qur'an ne mu da ne shi ba yóò jẹ abọ́ ẹlòmọ́ọ̀lì kan sátọ́ wá sọ pé mú ló ti sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni táwọn fa alukur'an ẹ ṣe pàtàkì ó ṣe kókó wọn wọn ní alukur'an kalamullah kí ni kur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ sísàtúlá ìròyìn ọlọ́run tàkàlámù lọ́wọ́ bí àti ìtọ̀tàntọ́lọ́ ń sọ tó sọ ọ̀rọ̀ ọlọ́run alùpùrán lọ́dọ̀ sàábà àwọn mẹ̀jùbá ìlọ àwí ṣùgbọ́n gbà tí ọjọ́ gorí ọjọ́ ẹ̀ka ṣe ìgbà àpọ̀ ọlọ́run yìí sọ̀rọ̀ nígbà táwọn ìjọba ń gbé pé ọlọ́run yìí sọ̀rọ̀ ti ẹ̀dá alkùránù kàlámùlá gairu makhlukin kìí fẹ́ dáwò gairu makhlukin yẹn lọ́dọ̀ sọ́ọ́bà àwọn ọmọ àgbẹ̀yẹ gbogbo náà ti kùránù kí ni ọ̀rọ̀ ọlọ́run wọ́n gbà tí lòdì kí lòdì dé nítorí ní kùránù ọ̀rọ̀ ọlọ́run kò tí sì pé àǹfààní ní ká tó lè mọ̀ pé gairu makhlukin kìí fẹ́ dá ká ti dínà àtọ́ǹpẹ̀ ní ẹ̀dá tọ́ba ní Quran kalamullah and definition yẹn náà kò tíì pé àbí Injil tọ́lọ̀ fún anábì àyíká ọ̀rọ̀ ta ní ọ̀rọ̀ náà Zaburu Dáúdù ńkọ́ ọ̀rọ̀ náà Tàwọ́rọ́tù ńkọ́ ọ̀rọ̀ náà àwọn àfikún ti al-munazzalu ala Muhammadin ìgbà àbúkalẹ̀ fún ta ní anábì Muhammad ẹ̀ẹ́n ọgbọ́dọ̀ bá ti fi yíwọ̀n wọ́n ti jẹ́ yàtọ̀ sí tàwọ́rọ́tọ̀ àti ìdí nìkan kíláàsì ẹ̀ṣọ́ láti lè القرآن كلام الله غير مخلوق المنزل على أيوة wọ́n tún fi kún pé àlùmọ̀tà ábádú bìtìlà wáṣẹ̀ kíkà rẹ̀ àti ń ṣe ìbádàní kíkà rẹ̀ abínibí abínṣe ìbáàdàn a ní ilé ìfẹ́jẹ́ pé pé òǹfẹ́ aláàrin wọn àti alhadith al-kudusi alhadith al-kudusi ọ̀rọ̀ tọ́lọ̀ nù anẹ́sàmìlì tọ́já lè pé ọlọ́run sọ báyìí ṣùgbọ́n jìbìrì ìlú mú wá pẹ̀lú alifáàbì lẹ́yìn náà tá a bá ka òun pé bí tó gbára àti kọ̀kẹ́ lẹ́nu ọ̀gbẹ́ládá mẹ́wàá kùránì nìkan ló alìmọ̀dúdú ìta bẹ̀rẹ̀ rẹ̀ bí kíní bilfatiha sábẹ̀rẹ̀ bilfatiha tó bá tí mú sáàfù gẹ́gùn ti wà lọ́dọ̀ gbogbo àwọn mùsùlùmí àgbáyé ìbọ̀lọ́pìnrin tí ó kí ní bẹ̀rẹ̀ rẹ̀ fatiha alìmọ̀sápá ń bí kíní ìsúrátù náà ìsúrátù náà sì parẹ́ agbẹ́kẹ́ nìkan bá tẹ̀ tẹ̀lé mi tó gbá kọ́rẹ́ àti fi bẹ̀rẹ̀ tó fi lé lábú parí ìpè ẹ̀ka kódà tí gbogbo sóra yẹn máa ń bẹ èyí tí wọ́n pé gbé wáyé ti àtẹ̀sí kúrá ń dáwà gẹ́gẹ́ ní táwa mọ̀ náà nínú tó tún máa ń fi kún tààrí fún ẹni àlìmọ́ ọjì àwọn ẹ̀ka nǹkan kàlámùlá lọ́rọ̀ pàṣẹlú àlìmọ́ ẹ̀sán alá ẹ̀sọ́ yìí àlìmọ́ ọjì ti ẹ̀mí máa fi kó pé ọ̀rọ̀ téèyàn ò lè rí bẹ́ẹ̀ mú wá kò sí bẹ́ẹ̀ ti ṣe tẹ́tẹ́ lórí kọ́rádì ní ayé lọ́nà lè kà nílò ọkà ní gbogbo ọmọ ẹ̀mú lè wà kò sí sẹ́ni kan tí ó fèsì láti iye ọdún yìí tí ó lọ ní ọmọ kọ́rádì wa gbogbo ọtá ń mẹ́kà àtẹ́mùtì náà kékeré pàbó lọ́rọ̀ wọn kékeré ìjà sí kékeré ẹgbẹ́ ọdún ní mọ̀ fọ́tì wọn bá ọtọ́ mú ayé ìṣèlú ìṣèlú ọmọ wa. غير مخلوق المنظم على رسول الله بواسطة جبريل المتعبر بتلاوته المبدوء بسورة الفاتحة المختتم بسورة الناس الموجب بالعكس هذا اعتبار كبير كان مسورة يجري به نعم alukur'ani orúkọ rẹ̀ pọ̀ ibi gbajúmọ̀ náà nìkan ní alukur'ani inú orúkọ rẹ̀ tó tó ní ẹ́ alikitaabu yẹn náà wọ́n pé àtà lórí alikitaabu wà kí ni ọ̀sán náà kitaabu kò ṣe tíra títí kan lágbàlẹ́ náà alikitaabu wà sún náà kí ni àgbàlẹ́ ìjọba alikitaabu alukur'ani torí pé ààyè tó pọ̀ lọ́nà ti pè ní alkitab àbí èyí tó súnmọ́ gbogbo wa ní alifulamin zalika alkitab ayẹrẹ ibà fi rúdà lè mú mọ́tòfin alkitab tó lọ́n tó òní àni alkur'an inú olùkọ́ alkur'an tó gbajúmọ̀ ni wọ́n lè lè kitabu wa sunna lè mú tẹ̀lé o ìtumọ̀ tó sọ pé wọ́n tẹ̀lé ní alkur'an ní alfurqan ọlọ́run ní ṣáàrù ramadan lẹ́gbẹ̀ oúnjẹ́lá sí ƙorán ọdálì nẹ́fẹ̀ẹ́ بينت من الهدى والفرقان لا يمين تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا inú orúkọ ọlọ́ni iná náhánú ní gánà dékẹ́ iná láhù láhàbùdó ọlọ́run láàtọ̀ àwa láàtọ̀ àdékèrè kalẹ̀ ìrìn tí ti ṣe alukur'an àwa náà láti máa sọ mẹ́rin náà dárúkọ yẹn sàbí ètò gbajúmọ̀ jù ní alukur'an ìrìn ní alkitab alfurqan àdékèrè náà bẹ́ẹ̀ lọ́lọ́run yẹ láwọn ìròyìn tó pọ̀ ìròyìn kùránì pọ̀ ọlọ́run pé ní kìfà tó ń tẹ̀lé tàbí mọ̀jíìn ẹ́ mọ̀tí tẹ̀sílì wọn tó ń ròyìn nínú tábìlì náà nínú orúkọ kùránì ẹ̀ tó ń gbé ní àtẹ̀sílì mọ̀tí ìròyìn ẹ̀ mubin karim majid ètò pé àtúntóbi tóra lápọ́nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ìròyìn tọ́lọ̀ fún alukur'an alukur'an ó wá níwà wá àyílẹ̀ tó wá bá níwà muhammad sallallahu alayhi wa oríṣiríṣi ọ̀nà ni wà ló ń gbà wá inú àkọ́kọ́ tí láǹkẹ́ bẹ́ẹ̀ ẹni ìlàm kánú yẹn ní nǹkan àbí kánú ní àlèhìláàmù lẹ́kàfí káńtún kẹsí yẹn lẹ́rù ní kọ́kọ́ agbègbè ń gbà ní sáré ń gbà wáyé àtàbí ọ̀nà wo ni wáyé tí máa ń gbà wá nínú rẹ̀ ní kọ́lọ́run bá yẹn sọ̀rọ̀ direct fani ẹsẹ̀lẹ̀ fún anabi al Islam kọ́lọ́run bá yẹn sọ̀rọ̀ direct anabi musa yẹn ẹsẹ̀lẹ̀ fún nínú wá ìyá àwọn ànábì ọlọ́run òun náà ni kánlálà láti mú àlá lọ́fi ní nínú àwọn ọ̀nà àmì ìdánilẹ́bí ọlọ́run tó ṣẹ́kù lórílẹ̀ ní àrúyá tó sọ́ọ̀dẹ̀kọ̀ àlá tó jẹ́gẹ́ ní àlá òdodo inú wáyé nìkan lọ́run ó kàn lòyẹ̀ ní pẹ́pẹ́ sí báyìí sẹ́wọ́n lọ pé wà ọ̀háínà ìlà ummi musa àwọ̀háínà àjúwà yìí sí ìlà ummi musa an alki eh an arbi'ihi ayyam فإذا خفت عليه فألقيه في اليم فلا تخافي ولا تحزني. ولو كان هنا إلهام

ọ̀nà kẹrin oníkọ́lọ̀ ọ̀run tí wà yìí wá túrú òjíṣẹ́ túrú dìbìrì kó wá sọ nǹkan fún ànábì ọlọ́run jẹ́wọ́n inú ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin òun ni kùránì bá wá mẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí ìbílẹ̀ rọ̀ àyẹ̀rẹ̀ àríwò tó pé ní ayé àkọ́tọ̀ kalẹ̀ fún mi lójú pé ojú oorun náà lẹ́kẹ̀ẹ́ kẹ́ǹtì òun ànábì ọlọ́run inú ìkímọ̀ tá a bá sọ ní pé àwọn kẹfìrí kẹ́rùn-ún lọ́nà lọ́gbà ẹ̀rìngbà tó sùn fún mọ́ tí ṣe ẹ̀fẹ́mọ̀ sọ bẹ́ẹ̀ àyíwá direct ní gbogbo àyíkáda gbogbo ẹ̀yẹ pààrọ̀ ló sọ̀kalẹ̀ ẹ̀yẹ pé alẹ́ ẹ̀yẹ pọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n kẹfì pé àlẹ́bìnrin ní ojú ojú ọ̀nà ìbílẹ̀ ìsìnlẹ̀ sọ gbogbo ẹ̀ kalẹ̀ níjìrí ṣe máa ṣe gbé wà yíwá oríṣiríṣi ọ̀nà ni ìgbàtàrí bí n sọ ó ní gbà mí ń bẹ tó bá wá pé tó bá wá báyìí nígbà pé wọ́n ń lo aago lórí ìhun ni ọ̀wá líle ó máa lẹ́bí kódà ìyàwó àìsà sọ pé òun rà nẹ́bí lọ́jọ́ tí òtútù mú rà nẹ́bí ń ṣe kí ń fẹ́ gbọ́rọ̀wọ̀rọ̀ ìyẹn ló mọ ìlànà ìgbò ló mọ ilé gbèsè ìyàgbò tó bá dín ẹgbẹ́ wíwá pé ẹmọ̀ sí lákẹ́yẹ lọ tẹ́lẹ̀ àmọ́ jíbọ̀ alẹ́bí inú yẹn ló lágbára jù ìgbà míì sì ìdílé wà wà èèyàn táwọn èèyàn lórí sáárì níwà èèyàn ṣùgbọ́n ẹni mọ́mọ́ pé níbi èrè lòdì wọn ni jẹ́ sábà mọ̀ tó bá lọ sọ́dọ̀ ayé sọ fún wọn ìyẹn ló rọrùn jù kọ́ra ìkan náà sọ̀hábà ó ní níjọ́ kan ànábì gbẹ́sẹ̀ lórí ẹsẹ̀ wọn ẹ̀ ká tó ti gbà tó ń gba wáhàyè ni pé ẹ̀sà níbi wá wúwo débi pé tó pàdà rẹ̀ gbà ń wo àyẹ̀ tó mọ́ nílé fánibí nu ó wúwo débi pé bí ẹgbọ́n tó lọ́n sọ ní iná sànú sí àlẹ́ ìtàkọ́wó láńsẹ̀ kí ilà ọ̀rọ̀ lára méjì sí ẹ̀ ìgbà tó bá ń gba ẹ̀gẹ̀ ìgbà tó lágbára ni. yóò àyè tí ń bá nílò àwọn ọ̀sán kò sí ń bá níbi ìdásọ̀ lọ́wọ́ ara rẹ̀. wáyé wá fi ọdún mélòó ló fi sọ̀kalẹ̀ àfa àkọọ́lìtì twenty three years láìjọ́ta níbi ti bẹ̀rẹ̀ ìjà níbi tọ́lọ́ ń gbèdìgbé ìgbà tó kú àyà wọlé kọ́ sọ̀kalẹ̀ àyà mélòó àyà márùn-ún sọ́látù ẹ́ inú sọ́látù alàkì àyà wọlé wá sọ̀kalẹ̀ gbẹ̀yìn àwọn àfáyàpá lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ́fíìsì àyà kan nínú sọ́látù lùbákọ́rọ̀ nítorí pé ọ̀tàkù yẹ́ ọmọ ìtòrìjà ó nẹ fi ìlọ̀lọ́ fún mọ́tò wá fà kúlù náà sí mọ́ kásábàtì wà ó mú láàyè ìtọ̀lámọ́nù ọ̀pọ̀lọpọ̀ gbà tó ayé rẹ̀ ló sọ̀kalẹ̀. Sọ́dọ̀rì bá wọn Kùránì ọ̀tẹ́ nínú ìjì nẹ́tì wa náà tó àkàgbẹ̀yìn Kùránì yóò kó ló sọ̀kalẹ̀ yìí. Kéèrè tó bá Kùránì ti sọ bẹ́ẹ̀ náà ti tó. Tó tó wá bẹ́ẹ̀ níbẹ̀ ni ayé pé pátí àlọ́rọ̀ kọ́kọ́ ti gbé ní ẹ̀kọ́ sọ̀kalẹ̀. Wọ́n tó wá ní bá kọ́ra bá kọ́ra dẹ̀mí. Mọ̀dàní yà ní àárín ìdílé mọ̀dínà kó tó sọ. Èdè bó ti kọ́ sọ̀nù. Ayé àti kọ́ pé sọ́tù làálàá délẹ̀ torí ààrẹ rí pé fúlàtí láti ẹ̀sọ́ ní ẹ̀kẹ́ ní ọdún alákìdélẹ̀ ló pọ̀ sọ̀kalẹ̀ wọ́n ní àyà mélòó àyà márùn-ún torí pé gbogbo tó àyè sọ̀kalẹ̀ tó ti kọ́ bá sọ̀kalẹ̀ tó ní wà bẹ̀rẹ̀ rárá tí wà kan nǹkan lè sọ̀kalẹ̀ ní alẹ́bìnrin ẹ̀lọ́ fi síbi tọ́lọ̀ ti sọ́kà ààrẹ rẹ̀ orí dọ̀là tí mi tó sọ̀kalẹ̀ àbí kó jẹ́ pé jẹ́ ẹ̀lẹ́ kílẹ̀ tó fi mi tó sọ̀kalẹ̀ ẹ̀sìn lọ gidi báyìí ní kúrán ti wá sọ̀kalẹ̀ sí òkè náà kúrán ní sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan àbí kò sọ̀kalẹ̀ ní ẹ̀kan ó sọ̀kalẹ̀ mufarọ́kọ́ wa mọ̀nà german ó sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ tí ó tí ó sọ̀kalẹ̀ kan àwọn tètè rí gan wọ́n fẹ́ rí bí ọ̀nà lọ́nà pápájú láwọn jù àkọ́lá lẹ́sẹ̀ sábàrú láwọ́lá ló sílẹ̀ àlẹ́ ọlọ́run fún ẹni pípẹ́ àkàzálíkà lẹ́nu sábẹ́ tàbí ní ìfò àádáka a nínú tí ó jẹ́ pẹ́kẹ́kẹ́ nínú ikímọ̀ sáárí pé àbíkọ́ ìtọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ yẹn òun náà ni bẹ́ẹ̀ ó ní kí ọlọ́run sọ́nù ara ìpẹ́kalẹ̀ bá fi ẹ́ lọ́kàn balẹ̀ arọ̀tàlẹ́rù tẹ̀sí làkọ́ ìfarabalẹ̀ mẹ́ta jẹ́mọ́ nígbà tí wọ́n náà lọ lé tó ń gba tó díẹ̀ díẹ̀ ó

ẹ̀rẹ̀kẹ́ ẹ̀yìn oníkẹ́ ó ti kọjú ọ̀nà díẹ̀ díẹ̀ kàtàkùnù sáàtì tàbí ìfò àádá kàtàlẹ́bà àfi ẹlẹ́rìí ìbàdàn ara àǹfààní tí kúránì ní sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ ìyàwó aisha gẹ̀rẹ́ sọ pé ní káyọ̀ ló jẹ́ tí kúránì sọ̀kalẹ̀ ẹ̀kan náà ló sọ̀kalẹ̀ ní àwọn èèyàn akúmọ̀ níbi lọ́gbà ààrùn òjò ẹ̀ náà lẹ́ni ẹmọ mutí mọ́ ẹmọ jùlọ ẹmọ ẹmọ ṣẹlọ ẹmọ gbàwẹ̀ ẹmọ lọ ájì gbogbo òfin yẹn níjọ́ kan mẹ́ta abolẹ̀ àyẹn yẹn ara ẹ̀rẹ́ pé ìtọ́gbó wà ìdégé ni tó ti le jù àti nínú ẹ̀kọ́ náà ni pé ká mọ mú ẹ̀kọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀kan ó fi mọ balẹ̀ àgbẹ̀rí dáadáa hmm? àyà àgbẹ̀rí ẹnẹ́lẹ́kejì orí pé ní ìfọ̀kalẹ̀ kùránì ń bá mu àwọn àṣẹlẹ̀ tí ń bá ń ṣẹlẹ̀ nígbà táyẹ̀ bá nídìí ìtọ́sọ́nà ń bẹ̀. ẹgbẹ́ ìrìn àjò kan mọ eré dáadáa àbí ọkọ̀ kí ìgbà kí nǹkan bá ìṣẹ̀lẹ̀ láyà ìṣọ̀kalẹ̀ lápẹ̀lú obìnrin tó wá bá nígbà ọ̀sán lá tó ń sunkún ilé anẹ́bí ọkọ mi ti fi níjọ ya rẹ̀ ó ti fẹ̀yìn mi wẹ́yìn ìyá rẹ̀ ẹ̀sọ̀ pé abdulhar ètò túmọ̀ lọ́nà lárúbá láti gbàjà ìlú àwọn pé obìnrin tó bá ti débẹ̀ ìtumọ̀ ẹni pé kọ́lé kíni ọmọ lọ ẹ̀yẹ súnmọ́ lọ. arábìnrin bá ló jẹ́ pé tó ń bá lọ lòun ta ló fẹ́ yé kíni òyì tó wọn. anẹ́bí kí láti lọ́rọ̀ yìí tẹ́kọ́ bù yẹn nídìí ọ̀nà àbáyọ ní ojú ẹsẹ̀ báwọn àbí níbi àtẹ́bí tó fi kẹ́lẹ́ àlẹ́bí tó gbọ́n tí yóò fi fún létí wíwá ìdí sọ̀kalẹ̀ pé kọ́ ti tẹ̀mí àlọ́ òkúrọ̀lá lẹ́tí ìjà àdílù kàfí ìgbẹ́wùjì ha àtẹ́sẹ́kì ìlọ́lọ́ الله يسمع تحاوركما إن الله سميع بصير mọ́lá ti máa sọ̀dá jẹ́ sí àti ẹ̀kú ìgbà tó ń dìdì ìkẹyẹ láyé ní kí ìsọ̀kalẹ̀ rẹ̀ ń ìfìkalẹ̀ ẹni bá ìṣẹ̀lẹ̀ nígbà tí wọ́n ní bí ẹ̀ ìyẹn gẹ́gẹ́ ìrẹ́kẹ́ ìrẹ́ tó gbọ́ ipá ah, ìgbàtà yóò tó báyìí láyé ìṣọ̀kalẹ̀ wákanáà ìgbàmú agbèrè ọ̀rọ̀ lọ́wọ́ ànábì ìsàlónàkà ah, ní àǹfà ìsàlónàkà ní rúọ̀ ọ̀yẹ̀sẹ̀túnàkà nígbàtà wá bèèrè báwọn ayọ́kẹ́ sọ̀kalẹ̀ ní dáhùn sí ìbéèrè yẹn nínú àwọn àǹfààní tí a ní bẹ̀rẹ̀. bákan náà àtàdárú fi tààlìm yẹ́dí ta àtọ́lẹ́kùn sábà ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ká máa kọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wà záàlìkà adìhá lìmọ́dá lè lè fáhámi wà sí ààbò èèyàn yẹ kéèyàn gbọ́ yé náà fẹ́ kọ́ díẹ̀ díẹ̀ ni ẹlòmíì fẹ́ lọ́mọ ẹ̀kọ́ ọtí tó yìí ó yẹ pé tí ń kọ́mọ ẹ ti ju làákàyè ẹ lọ díẹ̀díẹ̀ وقرآنا فرقناه لتقرأه على الناس على مكتب ọlọ́run ti àkà àṣìkà ìdí ẹ̀jẹ̀ pẹ̀lú ọmọ ká fáwọn èèyàn ní títẹ̀ ìtẹ̀lé alukur'an ní ẹka tó máa ń bẹ̀ wọ́n kó jọ wọ́n sì kọ́ láyé alẹ́bàá ọ̀lẹ́sọ́lá àti láyé abubakar àti láyé usman tí wọ́n ṣe kọ́ bí wọ́n ṣe kó jọ ní ìlara yẹn láyé alẹ́bàá ọ̀lẹ́sọ́lá kùránì ń sọ̀kalẹ̀ ń sọ̀kalẹ̀ àníbí wọn kó yẹ lọ́kọ́ àwọn èèyàn ha wọ́n sì tún kọ́ ayé àwọn aláwọ̀ tó yẹ pé kátàbá tó lò wáhìí là ń pa àwọn kẹ́lá tó wọ́n kátàbá tó wáhìí nínú na àwọn alùkùnláfà òrò ṣèdún àrùbà àwọn mẹ́lẹ̀ ń tọ́pàá jẹ́ àlífà lẹ́yìn àlẹ́mìíràn wà lọ nínú wọn náà ni zayd bin sabit nínú wọn ni muawiya bin abi sufyan èyí táwọn kan bẹnu àtẹ́lẹ̀ pé yẹn ra wọn náà sábà ní ẹgbẹ́ náà fífọ kàtàkùn tó máa kọ́ wá yìí ẹgbẹ́ kéènì sábẹ́ kékeré ìsìláàmù rẹ̀ lè pẹ́ ṣùgbọ́n ó ṣe takuntakun láti gbé àyíká kékeré ní mo náà máa ń kọ́ sí àbájá mẹ́rin mọ́ ń kọ́ sí inú ìwé ẹ̀hẹ́n ìgbàmí bí awọ bá fi jẹ́ kó fẹ́ ẹ̀mọ́ kọ́ sí ẹ̀kọ́ àwọn gbádùn sí ọ̀rọ̀ pípà gbogbo ẹ̀ tó ń bẹ́ ìní ara kẹni làbídùn tó fẹ́ ìní ara òkúta tó bá ń bẹ́ ó yẹ pé ìgbé ń bá ní ó yàtọ̀ sáfáyé lọ ó sábà kéle kéle ìyẹn náà pè ní kitabatul Qur'an fìyàdì mẹ́ta fìyàdì ẹ̀sọ́ àbí jámọ̀lù Qur'an kó Qur'an bẹ̀ láyé ànábì bó ṣe wáyé mu. bóòlù ẹgbẹ́ kojọ́ bóòlù ẹgbẹ́ kọ́ akọ kele kele àyà táyọ̀ tọ̀tọ̀. nígbà táwọn ẹni kú bí nǹkan ìṣèwà lẹ́yìn. wọ́n á dá yá ọba kiri nígbà tábà tó rọrọ gba kàlífà àwọn ẹgbẹ́ takuntakun tó pọ̀ sí ni pé àwọn kẹ́pẹ́rẹ́ àwọn lánàbí ọlọ́ ẹgbẹ́ ayé lánàbí ọlọ́ yìí báwo kò sọ̀rọ̀ ẹ̀rọ kógun bá wọn nínú wọn ni mùsùlùmí mọ́tò kàtà nínú wọn ni afọwájú lè yí sí àtàjá obìnrin tẹ̀lé tàjá òṣèlú ọgbẹ̀rẹ̀ lánàbí ọlọ́ ipò yẹ àgbàtà mi ti kú àwọn alókọ̀ àwọn ọlọ́tún ọkọ̀ di ipò téèyàn máa ń dogun nígbà tó ẹja wọn bẹ abákẹ́ lọ fọgùn bá wọn nínú kejì tó fẹ́ ní mọ́ni ọ̀sàkát àwọn ẹ̀tún sọ fáwọn òǹkà àti wọ́n mọ́ láwọn òṣèké ní ayọ̀ sàká mọ́ àwọn bùkà lẹ́gbẹ̀ẹ́ wá jà ìpá pàdé náà tó pẹ̀lú ara lánàá bí ọlọ́run ogun tí abákẹ́ ìjọ ọjà tó ó ti kọ́rọ̀ ọmọ ìkọ́rọ̀ rẹ̀ tó lé kíní ó tó ní ayẹwo kókòrò ànìjọ abákìrì kọ́ pé à ah, ìtànẹ́bí òsè kíní tí ó ṣe ṣùgbọ́n umaru fanẹ́bí ilẹ̀ títí tí tó fi kọ̀ǹfẹ́sì ànẹ́bí ah, kò fi abákìrì ẹ̀dùn kọ̀ǹfẹ́sì abákìrì wa kọjọ ìtàn abákìrì kọjọ tó lánàá bí òsè ṣé kò yọ bíbí àbáwọn láti ṣàlàyé ẹni tí ẹ̀bá kọjá àtàǹdọ̀ lẹ́yìn òní rí tó àfúgbàpẹ́ wọ́n ní àkọ́kọ́ lójú kan àbá ìgbà ìbéèrè ìpínlẹ̀ èdè wà ní ìkọ́ kíkọ́ àníṣà ní ẹnu ọkọ́ lójú kan sáré ló padà fún ẹ̀yàn dáa ẹnu ìdáyà bìtà fílẹ̀ lè ní ẹgbẹ́ alẹ́bìlò pé ó ti àfúrúfù táwọn àkìrí bá ti kó tó kú alẹ́kùn bí súnnẹ́tì súnnẹ́tì ọ̀pọ̀lọpá àrọ̀ṣìdì ẹ̀ pé nígbà táwọn ẹbí sọ̀rọ̀ yẹ àwọn sàdé tó tiẹ̀ mẹ́rin tó jẹ́ àlífà lẹ́yìn ànábì nígbà tó wọ́n rí pé àbúkátìrì ah, ni ayé pé ìbálẹ̀ fi sọ ó wà lára àbúkátìrì fi ẹ̀tọ́ lílànà mi àtìlànà àwọn kọ̀làfà yà adékọ́sẹ́ kọ̀làfà ọba àti àdébìdèkè ètò àpòfò inú mi inú tó àbá tó sọ ni pé èyí tí ó jẹ́ kẹ́kọ̀ọ́ lásìkò ànábì òsì tí ó jẹ́ kẹ́kọ̀ọ́ sí ojú ojú kan òsì òsì hájà fún ìyẹn tí ìbá ti lẹ́yìn rẹ̀ tí hájà bá ti tẹ̀sùn ìyẹn ti fídíà lọ kí ló dé òde tí hájà kẹ́kọ̀ọ́ sójú kan láyé ànábì òsì torí pé ayájú ń sọ̀kalẹ̀ ìwọ ọmọ iléèwé lágbóyè tó bá ń kọ púrójẹ́tì tó ti parí ẹ̀ tó lè kọ̀ báyìí sójú kan kọ́ sí kọ́fà sí ẹgbẹ́ rẹ̀ ẹ̀hán information ṣe kíni òǹkóbi gádà information pọ̀ tó ti parí ẹnì hàn náà sí pápá ìlọsí wọn àrí orí ayọ̀ lójú ni wọ́n ti wá sí lójú kan tó ayà mi ò sọ̀kalẹ̀ mọ́ kan ti balẹ̀ lẹ́sẹ̀ wá ń ṣe kíni ẹ́ wọ́n wá ń kọjọ sí ojú kan fẹ́gẹ́tẹ̀ ní fẹ́ẹ̀ká bá kéré òsè kẹtí ìjẹ tuntun àmì ọ̀gẹ́ bídíà tó asán wà àbákẹ́lẹ́ ní ṣe bídíà ìpìlẹ̀ ti kọ́ wà lẹ́wà àmì ìtàn àpúrúfù iṣẹ́ àwọn àfọlàfà ọ̀rọ̀ sí ìgbà tí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta ni pé kò sí hájà fún láyé ta ní ẹ̀yà gbé sẹ́yìn fún ìfẹ́ ìdí ìrìn sáájú ti ẹ̀nẹ́ onígbàtà bá kiri tó òun gbogbo ọ̀nà ló bẹ́ẹ̀ yẹ orí yẹ pé oníkáyí tó kè nẹ́ni kò lọ mú òkè yìí kó mú wálẹ̀ kó wá sí ìṣẹ̀lẹ̀ lọ sí gómìn ó rọ̀ òun lọ́rùn jíṣẹ́ ńlá tí abákiri gbogbo lọ wọ́n á ń ṣe jámù ẹ̀ káàkiri wọ́n wá káàkiri yóò béèrè ibi lọ́pọ̀ sí nílẹ̀ kó kẹsílẹ̀ ó bá tẹ̀lé mu yóò tún mẹ́rin kí ọ̀wọ́ lẹ́tún ha sí ààrẹ náà yóò tún ta ó bá wá bá mú ó wá ń kó gbọ́ ìgbẹ́ òun ló níbi àwọn pánẹ́lì yẹn ni o àbáwọn alájínà kọmitì yẹn kò ń tó nìkan o ó sì wá kọjọ mi náà wọn kó kura ń jọ láyé ànẹ́bì wọn kọjọ láyé àbúbákẹ́lì ó yàtọ̀ àbí yàtọ̀ bó ní ẹbí kọjọ láyé ànẹ́bì wọn kọ́ lẹ́bi tó sọ kalẹ̀ láìpẹ́ fún gbogbo àwọn nǹkan tí ó wà nírọ̀wọ́ tó rẹ̀ bó ẹbí kọjọ láyé àbúbákẹ́lì wọn kọjọ lójú kan. àwọn akọkọjọ sí nígbà tó dáyé ayé Umar èyí tá a náà ni mọ́rọ̀ ń tẹ̀lé nígbà tó mọ́rọ̀ ń kó fi hàn ìfìlẹ̀ mùsùlùmí lẹ̀ sórí ẹ̀kọ́gbọ́n muskat tó jẹ́ olùpínlẹ̀ ọgbẹ́ fún afọ́mọ rẹ̀ wà lọ́dọ̀ wọ́n tó dáyọ̀ Usman radiyallahu ta'ala anhu ìjà tó wá ṣẹlẹ̀ ìyẹn pé àwọn mùsùlùmí lójú ogun Usman gẹ́gẹ́ lọ ó rẹ̀ mùsùlùmí lọ ní ìkọ́gun wọn pé méjì àwọn kàlífà yìí tán lọ yìí tán rẹ̀ yàn lọ méjì náà ní ìṣẹ̀lẹ̀ lórí àláyà lórí náà ní. nígbà tí àsìkò tó tó bá ti fẹ́ kírun tí mo mú ilé ìbá kírun yóò ní ìwé lè ka kùránì tí ilé ìbá kírun yóò ní ìwé lè ka kùránì. a lè máa gba irú kùránì wo ni ilé ìtò ń kàyè tí mo bá bẹ́ẹ̀ ìwé lílé náà tó ń kàyè lọ́dọ̀ pé kùránì yàtọ̀ sí ara wọn nígbà tó délé òfin fọ́ọ̀mù yàmán lọ́dí alásàlá nù òun ló sáré wá bá òṣùwọ̀n ah nǹkan bẹ̀rẹ̀ ló kú lọ́wọ́ yìí ilẹ̀ kàlífà tí ilé bá ṣẹlẹ̀ fún ẹgbẹ́ yóò dá àwa mùsùlùmí lù ó sì ṣàlàyé tó ṣẹlẹ̀ fún Osman ni Osman náà bá ìgbésẹ̀ wò láàgbé wọ́n rí pé lóga tó pa gbogbo àwọn èèyàn pọ̀ àbí tí gbogbo ẹ lárúbá bẹ́ẹ̀ náà ni tó jẹ́ bí sẹ́ńtà àti gbogbo ẹ̀wọ̀n náà ni lóga tó kòrèṣì ẹja akọni lóga kòrèṣì onípínlẹ̀ nílà níbi torí ká ẹ̀yìn kálukú jẹ́ pé nígbà tí ó dáyé fún àyẹ́ ti pọ̀ dọ́tí wọnú Islam ẹ̀yìn kálukú ń fi lájà tí wọ́n dáẹ́lẹ́tì tí wọ́n sáàrí ẹja pọ̀lọ́gà pẹ̀lẹ̀ gbogbo ìlú wá yàtọ̀ sí kan sún ìnáwó ìfẹ́fẹ́ ìwọ̀n tó sọ kùrá ní ìnáwó ó fi tún àwà ogun ẹ̀ṣẹ́ ni ẹ̀yẹ̀ pẹ́ tó wá kù yẹn ó wá kọ ìpìlẹ̀ ó dìde lọ́dọ̀ afọ padà ó wá mú mùsùlùmí àwọn kọ́pì kọ̀ọ̀kan wọ́n wá sẹ́yìn ní gbogbo àkọọ́lìm àwọn rígíọ̀n kọ̀ọ̀kan tí Islam ti dé ẹni tó bá ní irú bẹ́ẹ̀ yẹn ẹni pé dòní ẹni tí mo ṣe ńlá tí òṣùwọ̀n ní òṣèlú dòní ẹni kọ́ mọ́kọ́ pé àrọ́sùmù alẹ́ ẹ̀sùnmọ́ọ̀nì bó ṣe wà láti bẹ́ẹ̀ ìyẹn ló wá pé nǹkan mìíràn nínú náà òṣùwọ̀n ní kọ̀ọ̀tàn sọ wá ti gbà bẹ́ẹ̀ tó yẹ pé kọ̀ǹpútà ò rí bákan ní ìdánwẹ́kọ̀ àràmọ́ọ̀nì wọ́n ní pálí tọ́wọ́ ẹ̀kọ́ ara mẹ́tí wọ́n lọ́wọ́ ẹ̀fà nínú kọ̀mpútà yóò fi alìkú mọ̀jì yóò fa mímọ̀ yẹn lòkè tẹ̀ ní kò lè rí bí òṣèwọ̀n yẹn ló fàgbé pé káàtù yẹn máa ń kọ́pì ẹ̀wà ni tó bá ń kọ tíra wọ́n gbé sí ọ̀tọ́ tó bá lọ mẹ́tẹ̀ ìtọ́ tó yàtọ̀ sí. bó ṣe wá wà yẹn bó ṣe wà lẹ́nu òtìjú kódà nǹkan mi fẹ́ pé bá a ṣe ń ka lẹ́nu ó fẹ́ yàtọ̀ ومن عاد ومن نكت فإن من ينفع نفسه ومن أوفى ما عاد عاد عليه الله عليه فقول لي عليه عليه لما فقول لي بدل عليه لي كوجه تبا يبدا ita àwọn umma tẹni wọn ti kò yé lórí látàrí ìfúnmọ́nù ìwọ ọ̀dọ̀ lọ́dún ní mídíà tí ìbá di kìlẹ̀ rí tọ́dọ̀ àléwù yẹn tọ́dọ̀ di kíní àléyìí sàmàwá tọ́dọ̀ bọ́ ti kọ́ alìfẹ́ràn lédè kíní ẹ̀ ó ṣe wà látìgbà wọn ni so ìyẹn ni gbogbo yẹn wá ń kà lágbègbè ẹ̀ jábìlẹ̀ yorùbá sàtòlè tábà ní yorùbá yorùbá àbí àwọn àjẹ̀bú kí ni wọ́n yorùbá ń lédè tó wọn tọ́lá bẹ́ kí ẹ̀fẹ́ ńlẹ́ wọ́n ní ẹ̀wẹ̀ só tó bá sọ pé ẹ̀wẹ̀ só ṣe àpẹ àkíyè wọ́n sọ yìí sí ìbájá tẹ́lẹ̀ tí sọ pápá wọn ni yóò pápá kọ́ ní sọ <laughs> ìpínlẹ̀ àbí sáré ẹ̀gbá làwà kí ló sọ ẹgbá rẹwà báwo yorùbá náà lórí ẹ̀sọ́ ó fi yí ní ti wọn sọ́nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn iye wa kí lẹ́yìn sọ kí ni kéti gbé kí ni túnmẹ̀ báwo ni o àwọn orílẹ̀ tó àwọn àjẹsà àwọn òkè ogun ọmọ kẹ́ àbí àrísọ pé kan àwọn gbóná ìlàjẹ gbogbo ẹ̀ náà kí ni gbogbo wa yorùbá náà ni lẹ́yìn pé bàbá lòwe sùn náà wèé ló jẹ́ kẹ́ńtà tó jẹ́ tọ̀yọ́ yẹn náà níbi wọn fi kọ́ ìyẹn ní onídíjà lẹ̀ àbí lẹ́tọ́ bá gbé sẹ́fọ́ ọmọ tó bá lọ fi dé dáìlẹ́tì tí wọ́n kọ́ tí wọ́n dá dé yorùbá kọ́ sílé ìtọ̀tọ̀ káńsù ẹ̀tọ́ mọ́ lọ ìrá yorùbá ni pé ọ̀gá náà mọ́ tó mọ́ sọ wọ́n ti yí tó jẹ́ tó gbogbo yẹn láàmọ́ lu ní kálukú mọ́ lu tẹ̀ lágbólé wọn tẹ̀sí àpèjúwe tó jọ ń gbà yẹn ni o àìpé ní èkó kùránì jọ ọ̀nà mélòó ni ọ̀nà mẹ́ta àkọ́kọ́ tí kòjọ láyé ànẹ́bì títí sọ̀kalẹ̀ tán kọ́ ọ̀nà kejì láyé àbákẹ́ ìkúnmọ́ kòjọ sí ojú kan àwọn ẹkàlùkù inú pẹ̀lú díẹ̀ ọ̀nà kẹta Osman kọjọ lórílẹ̀-èdè gẹ́gẹ́ ọ̀rẹ́ ṣe àyà tàlẹ́tí Osman náà tó sọ yìí fún ẹ́ zedman sábìtì náà òun ni ó múra ara mọ́ka ó múra ara mọ̀dínà òfìsí ọjọ́ sí so eléyìí nínú ìgbàgbé kókòrò àlùjọ ẹnu kàtà tó ń pẹ́ àbátọ́mọ́ ní sọ́ọ̀tù lábẹ́ òun ni àwọn rí àwọn sọ́wárù mọ̀kíyà àwọn sọ́wárù alìmọ̀dàníyà wọ́n ní àmì wo làwọn tó sọ́ra yóò mọ̀kíyà ní sọ́wárù mọ̀dàní àkọ́kọ́ ní sọ́wárù mọ̀kíyà wọ́n ní sọ́wárù tó sọ̀kalẹ̀ ní mọ́kà ìtàn wa máa ń sọ òmí ìpé inú mọ́kàlá níbi àdúgbò ẹ̀ ti sọ̀kalẹ̀ ní gbogbogbò sọ́wárù tó sọ̀kalẹ̀ kánẹ́bí tó tíráfù lọ kó tó ṣe jíra lọ sí mọ̀dínà náà pẹ̀lú àtọmọ̀kíyà mọ̀dàníyà ń kọ́ ìtúsọ̀kalẹ̀ ẹ́ lẹ́yìn tó àmà dínà ẹgbẹ́ ìgbàtà nígbà mẹ́jọ wá ṣe ájìnì mọ́ká ìgbà tó wà mọ́ká ní gbogbo tó bọ̀kalẹ̀ fún kí ní ọ̀tà fún mọ̀dàníyà nítorí pé ṣe jíra kò ní mọ́ká ńgbà ánìkù láti mọ́ mọ́ àwọn àmì díẹ̀ díẹ̀ tàbí fi mọ́ wa lẹ́yìn tó wà ń gbé yọ anáàfù ọ̀pọ̀lọpọ̀ yọ anáàfù tó bá rí wọn láwọn sódà tó bá wá bẹ́yẹn súrátù màkíyà ni mo jẹ àyàfi súrátù nìsáà àti ìgbòmídà ti yára ní ìmọ́pọ̀lọpọ̀ yókù tí wàá tó mọ̀ kí ariwo jẹ́ kí tí wàá bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó ń discuss abódìní tó ń discuss délẹ̀ ọ̀rọ̀ ta ọ̀ṣẹ́dì ni ẹni tí wàá tó mọ̀ kí ariwo jẹ́ kí ni ìmọ̀ jẹ́ àbọ̀rọ̀ ọjọ́ gbẹ̀yìn púpọ̀ ń bẹ̀ àbí ìmọ̀ bá wọn kẹsẹ̀ rí jiyàn ìmọ̀ takò wọn àbí tá bá ti rí kálà sí kálà mẹ́kọ̀ọ́ àbí tó sọ́látò mọ̀ kí yà ní ẹ̀rẹ́ wọn jẹ́ àtàwọn ààrẹ nǹkan míì tí wọ́n sọ sọ́látò mọ̀dà ní yá ẹni tọba tó ní yá yọ ẹlẹ́dínà àmọ̀nú òun ló ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà àbí tọrọ wa ti ń sọ̀rọ̀ jihad òun lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mọ̀nẹ́fì kí ẹ̀kẹ́kọ̀ọ́ ní mọ̀nẹ́fì kí mọ́ta àbáwọn ọ̀rọ̀ ìbádàbí hajj ní zakat ìsọ́wò àwọn ilé ìní agbẹ̀mọ̀mọ́dá àṣọ́wàrù mọ̀dàníyà mọ̀ síwátù mọ̀tíyà ẹgbẹ́ nǹkan bí etí pípùtọ́ àbí 86 ẹ́ 86 mọ̀dàníyà jẹ́ 28 give us a mistake now ó ní àlàyé tààtì ìgbà mi àmọ́ rí yapa ní láàrin wọn ètò orílẹ̀ àbí orílẹ̀ náà ní ẹ̀ka tó sọ tó wà pé kùránì sọ̀kalẹ̀ ọ̀nà mẹ́ta la máa ń lo sísọ̀kalẹ̀ kùránì kùránì sọ̀kalẹ̀ lákọ̀ọ́kọ́ sí inú láwọ̀ ìmọ̀ àfóòdì ọlọ́ni balùwà kùránù màjídé fi láwùṣin mahfuz tọ́nà kọgbùn kàtí ìsọ̀kalẹ̀ fún ìsọ̀kalẹ̀ lẹ́ẹ̀kejì kùránù sọ̀kalẹ̀ sí baitul izza baitul izza yìí ní sọ́mà dẹ̀ndẹ̀lẹ̀ tó kẹ́gùn sílẹ̀ ayé ìgbà olùsọ̀kalẹ̀ ní òru láìlátòlùkọ́dẹ̀rẹ̀ lọ́nà tí ń nà ń sọ náà fi láìlátòlùkọ́dẹ̀rẹ̀ tẹ́tẹ́ tó sọ̀kalẹ̀ bá nẹ́bí ní òrùlá tó kọ́dì ọdún mẹ́lá ló fi sọ̀kalẹ̀ bá nẹ́bí tẹ́tìrì ẹgbẹ́ wá ní òrùlá tó kọ́dì ló sọ̀kalẹ̀ àyókù wa mú tí ò lẹ́yìn sọ̀kalẹ̀ ìtì sọ ní pé sọ̀kalẹ̀ sọ̀mọ̀ dẹ̀ndẹ̀lẹ̀ ìsọ̀kalẹ̀ lẹ́ẹ̀kẹta wá ní ìsọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ fa níbi fún twenty three years nílùú la ní sọ̀kalẹ̀ Quran mẹ́ta àkọ́kọ́ ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹ́ ní sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àyà àárẹ̀ kọjá ti lọ ẹ̀yà fi ilé ìparẹ́ náà alukur'an ó tààlẹ́ ju gbogbo ẹ̀dá kí ẹ múrú ẹ̀ wá àbí lódìndí kò tó dẹ̀ mú wa ọlọ́yin ní sábà tó ní sùn àlùjẹ́nu àlá àyà tó bìmí sílẹ̀ àbá alukur'an káwọn èèyàn àti àlùjẹ̀nú wọ́n paná jọ lè mú rẹ̀ wọ̀ lọ́kànnà bá dùn lè bá dé lọ ìrọ̀ kúrò àtúnra wọn lọ́wọ́ bákanáà ọlọ́ni ẹtì ẹ̀mú súra mẹ́wàá wá ń bẹ àbí àmì àkúlù náà fàrọ̀ kúlù fàtú bí a ṣe lè tó àbí sáyẹn ti rí mú wá rí mú wá ọlọ́run kẹrin súrà kan ibo lọ́n ti lọ súrà kan fátúbi súrà sí ní fátúbi súrà dára kò sí súrà tó bá kọ́ra fọ́nù yẹn ẹ mú súrà kan wá ìgbẹ́ni tó rí mú wá ara àtútọ́ àrímú wá àwọn àfáà ni ọlọ́run kòránì ó fi káwà lágara lórí pé kódà ara àti àlérí mú wá àìbẹ̀ ẹ̀kọ́ ni ẹ pé iye náà bá ti mọ́ sọ pé ní gbogbo àwọn fàwátù àwọn àwọn àlẹ̀fẹ̀rúfù ní mọ̀kọ́tọ́ à ibi ara àbí tó máa wá ń bẹ̀rẹ̀ sọ́ra ẹni 20 náà lè fi wá ní Kùránì ẹni àwọn àfáà ní ó sọ pé ní ọlọ́run ló mọ̀ túmọ̀ rẹ̀ ẹni ìtumọ̀ rẹ̀ náà ọlọ́run sọ ẹgbẹ́ alifula ní ẹwọ́ tó dùn àbí alifula mím rọ àbí tọ́ ha sẹ́yìnká ilé wa mọ̀sí wá tó ní gàáyín sáyín lám tẹ́gbà yẹn rẹ̀rí ọlọ́dún adé wípé sọ́ọ̀dì kọ́ àbí nù tí wọ́n lè سبحان الله تلنت لغورا كتو على تيتا لنجي في ويد تمو تقسم في قران نعم لكن تطوع ان القران في النسخ سياتا وشكالة كانوا ميوا ان ازالة حكم شرعي بحكم شرعي ايام káàmú àbírọ́fù ọkùnrin ṣẹ̀rẹ̀ kágbédájọ́ òfin kẹkúrò káfí mi pààrọ̀ àpẹni kí nẹ́fù yẹn náà wà ní Qur'an ọlọ́ni ma ní sàkàmì ní àyà tí ànún ti a náà ti di kẹ́rì mi ní ha ọmọ ti lẹ́ha ọlọ́ni àyà tá a mi wá tó dájú làbí lóye àyà yìí náà fọ́ káwá pàdájọ́ kẹrẹ kámúrin wá tó bá bá mú bá wọn tó náà kan ágímẹ́ntì àwọn ẹ̀kan mú kódà àfáà kẹrẹ mọ̀ àfáà ti máa takò gbọ̀n kan mú hmm? àfáà lè tó wẹ̀ ti mọ̀ òun náà takò nẹ́sù ẹni táwa ọlọ́wà mọ̀ tí ń ṣe nígbàwà ní ó sọ̀rọ̀ dájọ́ kan lónìí tó tó wá ní kò sí mọ́ ṣe ọlọ́wà akọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀ ní tuntun rẹ̀ lọ́dọ̀ ẹ̀sẹ̀ kò sí nẹ́sù abánilàáká ìgbẹ̀n nẹ́sù wa ẹ̀kọ́ lọ́ba ló ní wa òun lásọ̀ ó lè ṣe tó wá ṣe kí ni tó wù ú ó lè gbóògì tẹ́lẹ̀ kó dọ̀la kó òun dédé ní kò sí òfin mọ́ òun yí padà ìyẹn gan ló bá la káyọ̀ pé ọlọ́run fi ń ṣe ìyẹn ọ̀la ni bákan ó tún nídìí lọ́nà fi ń ṣe fún wa ìgbà mí bẹ ọlọ́run gbé dájọ́ tó fúyẹ wa látọ̀pọ̀ yìí tí ó kọ́kọ́rọ̀ tó gbogbo ẹ̀ náà ní ààrẹ rí fún wọn wá ní nẹ́sùkò yìí ìdájọ́ ní mọ́ wọ kí wọ tàwọ̀ sí ìdí kì í fi wọ information tọ́lọ ní adádámọ̀ nínú yẹ̀pẹ̀ káyà wípé wá pé àdámọ̀ nínú yẹ̀pẹ̀ ẹ̀rù kí ló dàbí sí ni kí ni ó dìyẹ ìkó jẹrọ nínú méjèèjì to information pé ẹ̀hẹ́n àbọ̀rọ̀ àkírí àbọ̀rọ̀ akhlaq pé ẹni wà dáadáa tani àti pálẹ̀ àti sinamọ níwà burúkú ọ̀nà mùsùlùmí àdájọ́ ló máa ń wá so kí àyà àánì kan orí àyà mi wá kó mú dájọ́ yẹn kúrò àbí ọlọ́run sọ nínú suratul Anfal ọlọ́run ní tẹ bá pé ọgọ́rùn-ún kan ẹ bá pé twenty tẹ̀jẹ́ ń sùúrù tẹ bá pàdé àti two hundred lójoojú ẹ fèsì wọn tẹ bá jẹ́ hundred ẹ fèsì yìí fàǹtàbà ayé pé yẹn kí ó dojú kọ yẹn mélòó yẹn mẹ́wàá ọlọ́wà ní nísìnyí o a ti mọ̀ pé anafi kùn bá afa ẹ ti wíìkì torí náà òfin tó wà wà ń tẹ́lẹ̀ pé ní ẹ bá pé hundred ẹ pé sí two hundred ní ẹ bá pé one thousand ẹ pé sí two thousand ayé pé ẹ bá lójú tó ẹ bá pé kìkẹ́ wà láwọn two fifty ẹ bá kù fún ẹ tẹ́tọ́gbọ́n withdraw ẹ jẹ̀bi torí pé ẹ ti dọ́gbù dọ́gbù yìí. fẹ́rẹ̀ tó ọlọ́run pátá kọ́kọ́ rẹ̀ ó ṣe kí ni òfin mi méjèèjì tí wà ní kùránì táǹkà lájọ kùránì tó pa ara wọn rẹ̀ àbí kí àdéṣe pa ara wọn sọ pé ní ìrìn wọn ẹran ọbẹ sàárè wò tẹ́lẹ̀ ìsìn wọn bẹ̀ wò a a fi ń tí bàbá káyé bá fún wa ń kà kí wọ́n láǹfààní kíkà rẹ̀ ní àmọ́ gba aládápá ńlẹ̀ kí ni àkà àlùkò máa rántí tó wà ní tẹ́ tẹ́lẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni àti kíkà o àti ìdájọ́ méjèèjì láti kí ni àparẹ́. ó wà ní àdínkù pé ìfúnyàn lọ́yẹ̀ lẹ́mẹ̀wá lè wọ̀ tẹ́lẹ̀. ìyàwó Aisha sọ pé tó wà ní Kùránì tẹ́lẹ̀ ni pé ìfúnyàn lọ́yàn kó tó lè di rò pé èèyàn nìyẹn ti jẹ ọlọ́wọ́ èèyàn lè fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ tó fúnyàn lọ́yàn yóò fúnyàn lọ́yàn ní ìgbà mélòó mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ rí i pé àtìgbà mẹ́wàá àtìdájọ́ èèyàn ti gbé ẹ̀tẹ̀ parí ẹlẹ́ẹ̀kẹta ni ìyẹn ló wá ẹ rí i pé ìgbẹ́jọ́ àtọ̀dọ̀ débẹ̀ ó ní tí a ti pa kíkà rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀jù pupa abílé kọ́tọ́sẹ́ kí tó ti dìnnà umaru ní ó sọ̀kalẹ̀ àwọn kà àwọn gbọ́yé àwọn ti implement ẹ̀ láyà rẹ̀ mú ìgbọ́n tó ń bẹ̀rù ni pé tó bá padà yá àǹkú mọ̀rọ̀ pé àrínú kúránì títí ti tẹ̀lé láyé tó àbí ìṣẹ̀lẹ̀ wọ́n ní títà ní ìdájọ́ rẹ̀ ni àǹfààní ẹ̀ àǹfààní náà ẹ̀sìn nínú ìtàmú àbújọba máa rí àwọn òbẹ́ yẹ gbàgbọ́ abẹ́ ń yege ni ẹ̀mí gbàgbọ́ ẹ̀rí kẹ́lómi ní ẹ̀fẹ́lì ní asẹ́tì ètò tàbí lónìí lọ́ni òbí ti ń jẹ́ bẹ́ẹ̀. pẹ̀lú àwọn nǹkan yìí àgbẹ̀rẹ̀ fàkíyèsí ìyẹn ní ọ̀rọ̀ nẹ́sùn ìyá àfa àkọsíra odindi lórí ẹ̀ mákànnà kọ́kọ́ àsìbábù nìzọ́lù àwọn àyà tó ní sábàbí tó fi sọ sọ̀kalẹ̀ so àyèlè mọ́gbà aláàtọ̀ lọ́gbà ní tó tọrọ mọ́ ni pé ìtumọ̀ rẹ̀ bó làgbà máa ń tú ẹ̀kọ́ wo ni ẹni tí ó tu tí ó lè kéde tí ó ní ẹ̀kọ́ wo lẹni tó mẹ́ta tó lè kéde tí ó ní gbogbo nǹkan yìí tó lọ́mọ kọ́ra ń tẹ ẹ̀kẹ́ kálukú wa rẹ̀ abẹ́nà wa sọ́nà wa tààlà ọ̀tá àlẹ́kùn àgbóyè ẹ̀sẹ̀ ìkọ̀kọ̀ wa ọ̀sọ́lá ńlá wa sọ́nà wa rán nínú ìgbìmọ̀ ní ọ̀sán àti kírun àbí àwọn kan bèèrè ìgbìmọ̀ ní ìṣẹ́jú bí márùn-ún sí àtọ́lá. Náà, wọ́n kọ́ àwọn tí tọba ojú kọ́ jẹ́ ẹgbẹ́ àti àgbà káìsìkà tí ó dìlẹ̀ káàkiri. Ṣé ọ̀rẹ́ bá wa ọkùnrin àmì lẹ́gbẹ́ dúró sí ẹ̀lẹ́ ara agbóde agbópamọ́ tó rẹ̀ mọ́ lẹ́gbẹ́ ní ìfúra lórí ìpamọ́ kó mọ́ ra agbópamọ́. Nígbà tó bá ra agbópamọ́ ẹni tó bá ta fún ẹ fọkùnrin tó ti mú jẹ ní ojú tọkùnrin ọkùnrin ló padà ta tó ra góòlù gẹ̀gẹ̀ fúnra rẹ̀ ó lè kí ni òfin pamọ́. ẹ ti pa góòlù ní ìdílé ẹgbẹ́ mi ẹ̀rọ mọ̀ ẹ̀wọ̀n ta náà ní kéèyàn mọ́ nílé ẹ̀ ní kéèyàn mọ́ ta ní bàbá ní góòlù ẹ̀ ní kéèyàn sá ní mọ̀ ta ká má fi ṣẹ̀fọ́ ní òde kíní ní ìbámu kódà tóbìnrin tó ti ti pagó tóbìnrin ti ṣé ní obìnrin olè mọ̀ tàyẹn gan ṣé kó obìnrin kẹ́ ní wọ̀ kò tí bá ti ń takọ ọkùnrin nígbà tó nínú ẹ̀ lọ́wọ́ lórí àìsàn kò tí ẹ ká mọ́ọ̀dì ẹ̀gbẹ́ àbí torí pé ní níta àti fọkùnrin ta nà pé ìrìn lílo ẹ tó dé ẹ̀ ó ràn wọ́n lọ lórí ìbàjẹ́ ọ̀la àwọn kòmítọ́ wọn sí ìsọ́nù. kẹni tó ń tàná yóò àkótó ìfàdímọ̀ ìlọ́rùn rẹ̀ tó ń sáàmù rẹ̀ ẹni tó ń ta kéèmì wa kò sọ́rùn tó tọ́ kò tọ́ ká kí lọ kò ní ń fi kéèmì sọ́rùn fún fẹ́sọ̀ ọkùnrin kò tọ́ tó ta kéèmì fọkùnrin tó bá ń ta fọkùnrin rẹ̀ kó ta fọkùnrin obìnrin ẹ̀ lẹ́kọ̀ọ́ mọ̀ fún tọkùnrin bá wà lọ́rọ́ lọ́dọ̀ rẹ̀ ó lè mọ́ sọ̀rọ̀ ó lè bẹ́ẹ̀ kan lẹ̀ lágbà ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yẹ tọkùnrin ẹ̀ lọ fún fún ìyàwó rẹ̀ ránkẹ́ tó kọ̀dá lè tó ọlọ́mọ lò èyí tó tọrọ kò sí ní ọ̀la aláàlá tọ́wọ́ lọ́kùnrin lè lórí kan ó wá ra góòdù lọ wa àwọn oníbẹ̀ èdè tánú mọ̀ lò àti a ṣe wá fi kéyìn sọ́rùn tó máa fi tìlú à ìwọ ìta tí ó wà ní ọmọdé wà ní ọmọdé wà mọ́ta nínú ọmọdé tó dá ìṣe ìdájọ́ tó ń bọ̀. tí súnà sáwà sí mọ́ká torí kan náà lágalẹ̀ pọ̀tùgbà tó yà lẹ́nu ti ìmọ̀dí náà tẹ́kọ̀ọ́gbọ́ra wà lọ́dọ̀ àlẹ́bí àwọn tí wọ́n fẹ́ẹ́sì islam wọ́n pé tẹ́nà bá fi ìfẹ́sì islam rẹ̀ tẹ́nà bá fi rẹ̀ àìfẹ́sì yẹn tẹ́nà bá fi rẹ̀ a ìdẹ́ ìjọ ti fa wọn ẹ̀nà àdúgbà pé àwọn gbà afọ́wà ní sáré sọ́lẹ̀ yorùbá iná tó gbà tí fún ẹ bẹ̀rẹ̀ káyọ̀ fi ṣe fẹ́ẹ́ ìgbà tó ti kọ́ yìí tí mo náà fi pè tí mo rọ̀ dáadáa mo tẹ́lẹ̀ mi ò dá súnà gbójú ṣùgbọ́n ìwà rẹ̀ àtìkéṣe rẹ̀ mọ̀ ọ́n jẹ́ kí wọn fẹ́ ilé kan dá súnà gbójú ní èmi ní súnà. ẹgbẹ́ tí nàbá ti ń kó àtàwọn ọmọ wọ gẹ́gẹ́ tí ń sìn ẹ̀hẹ́n tí ò ká gbogbo àdúgbò yẹn ń súnà mọ̀nà kọ́ bẹ́ẹ̀ ọ̀jẹ́ mi náà ti bí wọn. Thank you.

ní ìbàdí bí ọlọ́lọ́ yìí tí yóò kàn fẹ́ ṣe yẹn olókè ní bí àjọ jọ náà ọlọ́run lè fi fọ́n yẹn lé ìwọ́n kẹ́tọ́ kó ní ah ìyá àrùn sọ̀kalẹ̀ ọlọ́run lè fi fọ́n yẹn lé ó kàn nù pé ṣe báyìí wíwà lówó ewu kan bóyá ìjọ wa ṣe ṣe báyìí lọ́nà ti fi kọ̀la ọlọ́sọ̀ sọ fún lọ́sọ̀ pé tẹ́gẹ́tì ni olè wáyé bẹ́ẹ̀ tẹ́ ìbàjẹ́ ní dáadáa wọ́n kẹ́tọ́ bí ọmọ tó ló ṣe sọ ká ìmọ̀ ah, tó lọ́kẹ́ tó lọ́kẹ́ tó kó mi yọnu ọ̀kan mo ti ṣe báyìí pàápàá jẹ́ ìdíbà bára nínú ewu kan ní àbí tó kẹ́ yàtẹ̀ àbí kíníkà tó kàn mú lọ́nà kẹta lè fẹ́ sábà bí ọ̀la rẹ̀ ọlọ́run lè nù kí ó jẹ́ ìmọ̀ tó lọ́kẹ́ láti fẹ́ yẹn tó rẹ̀ tọ́lá rẹ̀